أعوذ بالله العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على البؤوس رحمة للعالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الإسلام تعود أن إتكاب العبر نعم إن شاء الله قال إمام البخاري رحمه الله باب عدل عمرتي على قدر النسب باب أساء عمره يوى لو كما يتساسي حدثنا مسدد حدثنا يزيد بن إبراهيم حدثنا ابن عون عن قاسم بن محمد عن ابن عون عن إبراهيم عن أسود قال قالت عائشة رضي الله عنها قال ما مواسيد عائشة ذلك يهدى الله يا رسول الله والسلام يهدى الناس في بلسقين أو ينقل على لي وقوسي نفس مليون النسك مليون النسك حاجة في النسك الأخرى وأصدر بالنسك ونسكني مما أن ترمي لك حاجة نكا وقيل لها إذ يقول تسهروا انتظري تسهروا فإذا تحرتي بعد متى يعني تكونش الكوش اللي في رأيتي أمورانتي تبع متى أخذي إلى تنعيم كما تنعيم هل لي وهل لي بينك وبين أموران ثم أتينا بمكان كذا قوابا لا يباي أقول ما له قوابا لا يباي لكن على قدر ان عمل لي هو الذي كواد نور بعد على هو اللي نوت باسي أو نصيب نصيبك نصيبك وعلى تباسي باب المؤتمر إذا طاف طواف الامراء ثم خرج فيجزي ان طواف الوداع باب الطلسي مكة لا تلاقي جوينيس أوجد من في دبي هنا في دبي wa lu chance ka kí n gba visa umura náà wa gba visa umura wa lọ maka owó tí mo kà kò ju two hours lọ títí kí ọba lè ti tàwa ṣe umura ní ìdí kí ó tún sí ìtàwọn fún wọ̀dà ní ọdún kò ní bí rárá ṣe umura náà ìṣẹ̀lẹ̀ kò ní maka kò ní bí maka ju kọ́ lè ṣe umura lọ in fact ó lè mẹ́rin ti gbé pé dídá yìí àwọn ìdúkùrọ̀ àmánà ìdúkùrọ̀ àmánà káwọn bí trust lock tó bá débẹ̀ ó gbé òrùwẹ̀ síbẹ̀ gbọ́dọ̀ káyé tó náà ni wọ́n ti tájì rẹ̀ tó wọ́n gbọ́n lọ́tọ̀ ó dẹ̀fọ́ ní kí ìdí wa each hour ní etí yóò máa sàn ó di bí five five yóò wá tó di bí five reals náà ní one hour ó di wa mo tó wá bẹ̀rẹ̀ síbẹ̀. o máa lọ ṣe múra rẹ̀ níta mọ́kà lọ́wọ́ nípa àbá lọ́wọ́ ọ ní sojú kọlá àmàna ó di wa trot lock bá a dúró ẹ̀rọ síbẹ̀ tú àwà ìtúbàdì ìsọwọ́ rẹ̀ gbé ẹrù ọ ọmọ lọ. Ọba ń ṣerú múra bẹ́ẹ̀ ṣé ibi tí àwọn ọ̀sán mọ́kà nǹkan bẹ́ẹ̀ ní ẹ̀ ṣe ṣé ó ìdíkùsù ti àwọn àbùdàgbére àbúrò fún mú àwọn àti òkú ẹ̀wù tó ń dára bẹ́ẹ̀ tọ́lá ìfún wọn nìyẹn. bẹ́ẹ̀ mo tó lè ìgbà tọ́lá fún tọ́wá fún ọmúra bẹ́ẹ̀ bí wọ́n pé ẹjọ́ wá sí múra wọ́n ti tọ́wá fún ti múra fún ma kọ́rọ̀ jẹ lẹ́yìn náà tó bá kú mẹ́ka mẹ́ka ti sẹ́yẹ kan. àlùyìí mi tọ́wá fún wọ́dà kí lè ti bí abùkátà tọ́wá fún wọ́dà àbíkú bí àrẹ̀ إليه يتفق في القوانين قال إمام البخاري رحمه الله حدثنا أبو نعيم حدثنا أفلاه ابن أبو حميد عن قاسم عن عائشة رضي الله عنها قالت قال من مواطيد عائشة رضي الله عنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في الليل بالحج في أشهر الحج ذلك النبي صلى الله عليه وسلم التجارة من الحاج من انه الحاج من الحاج انه اصبحوا حرم الحاج نزلنا طرف الاوان بلاي كان نبي طرف كان النبي صلى الله عليه لاصحابه النبي عليه الصلاه من لم يكن ما أعدي فأحبى أن يسأل أمة فليسأل ẹni tó bá mú adíyá lọ́wọ́ tó bá fẹ́ sọ hàrà mi hajj tó kílẹ̀ di umra fàlìyẹ fàl kó fi bẹ́ẹ̀ fún kánà mọ́ wa adé fàlà ọjọ́ ní adíyá lápò ní kò tí ì jẹ́ قال ما وسلم رجال من أصحابه ذاوي القوة أبيا الشيخ الله وسلم أمو أبيا لو أتوا أصحابه تقول لك برا أمو أبيا لو لم تكن معهم أمرا هو صدقني أو سكوة الجمرة وكان علي النبي صلى الله عليه وسلم هو ولا تعمل بن الله عائشة لفنونه وأنا عبدي وأنا سكوت وأنا عبدي وأنا ما يبقيك إلا لكل سلف عائشة كنت سميتك تقول لأصحابك ما كنت كل ما بون تو سبحان الله باي باي باي باي باي منيت الأمور ودك في الناس الأمور باي bí mo ṣe kó mi ò ṣe ń bá láì tèmi káàrọ̀ ọmọ ṣáánú kí ọmọ àgbègbè lè ṣe ń múra ọmọ àgbègbè lè ṣe ń múra káàrọ̀ ńlá òṣèlè kí ló nírun ni ẹ̀rí àwọn gbóòrò yìí ó ní ásẹ́lé àwọn yàrá yóò tó pé àwọn mi ò nírun ni bí mo ṣe kó sun ó ti wúwo jù àbí ẹ̀kọ́ ni mo ṣe kó sun mi ò nírun ni ó ti yé wọ́n náà tó wá nílá kẹfẹ́ àyè ẹ̀kọ́ ni àwọn gbólóhùn kan bẹ́ẹ̀ pé yorùbá yìí bàbá àwọn àmì náà máa lò ìfọ̀ máa lò tuntun lókè ìsìlámù tó lò ó di wa bí ibùdó ìgbọ̀nsẹ̀ àbáwọn èèyàn wa nígbà yìí ọ̀rọ̀ àwọn náà máa lo zanzan gàbí àwọn náà máa lo zanzan gà àwọn ìfọ̀ máa wọ́n ní àwòyé ti ti wúlé ti gbọ́dọ̀ gbìn ní ọ̀sọ́ àwọn ìgbọ̀nsẹ̀ àwọn gbólóhùn wọn lò أرسل أصلي لم يكلني قال فلا أزور حجي من بني بنات آدم آدم كيف تقولون لي ولا بي آدم وانا في بني إسرائيل ولا بي آدم من إسرائيل ولا بني أنت من بنات بني من بنات آدم قال عليك ما كتب عليهم طلعوا قسموا هم ساموا بني سرعين وانا فكوني في حدثك أسأل الله أن يرزقك شجاعة máa fi sí àájì rẹ lọ ọlọ́run bó lè sílẹ̀ àti kó tó tó lè múra náà ṣe lára ọkùn àtà nìkọ́rin náà ní mímu wọn sọ sí títí mo máa báyìí títí wọn á kó mí náà ẹni akọrin sí àájì rẹ ọkọ mí náà ọjọ́ náà bí musa àwọn adébí káti máa dúkòó ní àjọ kìlì musa asọ̀r جاء عبد الرحمن أبي بكر عبد الرحمن فقال اخرج بأختك هرم وقالوا ما يا لجل يكون من حرم لو تاي ما تدري كله بالامور قال لي بي بي كمورا يعني بده يكون له بيمورا ام كيلو له بيمورا ثم افراد من قواسي قواس ما ما قال توافا ميج توافوني يو عبد الرحمن لو توافوا الوداع هو توافوا كني في امورا ها هنا انتظر انتظركما ها هنا وجود تنجا عدد ينجا باتينا في جوف الليل حوادلا عن الارض وجوه فقال فرسما من ذلك قلت نعم دا بالرحيل والترئيب في اصحابي جماعة جما لو جما لو دارد أهلا الناس أيضا من تاز بالبيت تفضل وصلاة الصبح تفضل وصلاة ثم خرج موجها إلى مدينة حين ربنا العبد بك مدينة يعني أول قرآن يسمي طواف بما هو عائشة طواف الوداع تتسيون طواف طواف أمرة تتسيون طواف الوداع ايه بالنسبة لك انت أنا أسمع روايتي obìnrin kan wá fún wọ̀dá ẹ̀ tí ọ̀rìn àníwọ̀ lórí àwọn pé tàwáfù wọ̀dá kì í sọ̀rọ̀ yìí ti wádìí bí kú jù bí wọ́n sọ pé ara ti tọ̀rọ̀ sí àìsà ti tàwáfù wọ̀dá yìí ti gbà ẹnìkan obìnrin kan lè bèèrè ọ̀rọ̀ pé àbí tàwáfù wọ̀dá yìí ti ọmọ yẹn lórí obìnrin ẹ̀ kíláàsì lè sìn àbí kíkọ́ àti ti ọ̀pọ̀lọpọ̀ tí ti hajj lọ́wọ́ fi sinmi àjùmọ̀ ti hajj wọn tàwáfù wọ̀dá ọkùnrin ní obìnrin ní dídára fúdú rẹ̀ àwọn ní àlọ́ obìnrin kìí ṣe ọ̀ràn yẹn lọ báwo ni ètò ìṣe ọ̀ràn yẹn kọ́bí rẹ̀ lòun ló kọ́ ọ́bẹ̀ kò dókù bẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọdẹ àti àpò pẹ̀lú àbáwọ̀ rẹ̀ àtàwọn àbò ilé ọ̀rọ̀ lẹ́yìn àwọn àbò ilé yẹn ti jáde ní kí ni ọ̀ràn yẹn ni kí ni okùn ni kí ni ọ̀ràn yẹn ni lẹ́kọ̀ọ́ ọ̀rìn lè bá méjì nípa ṣe hajj àbí ṣe múra ìyẹn jẹ́rẹ̀ ẹ̀rọ ni ẹni tó lókùn lè bá méjì hajj yẹn bàjẹ́ lókùn ṣe hajj mẹ́rin ara mi gbígbé ọ̀wáàkù ìfáàdà tó bí wa àti sáyò ẹ̀rọ sàfàtì àti ìdúró láràfà ẹ̀rọ ti ti ìdúró láràfà orí wa ìjọba ni pé kì í sọ̀rọ̀ yàn fún obìnrin bá ní sìnkú oṣù lọ́wọ́ ó tún yàn bá sìnkú oṣù lọ́wọ́ kò ní gbà fún wọlé ìtọ́nà fún fún máa lọ láìsí ó dí wa àwọn bá sìnkú oṣù lọ́wọ́ kì í sọ̀rọ̀ yàn ni pé ó ní ìsìn láti ju ọ̀rọ̀ wa kó tó kó tó tàbí lọ́sọ̀rọ̀ wa ọlọ́ ti hajj ẹ kú ní àràfà ní ọjọ́ kẹsàn-án ẹ wá síbì náà ìjọjọ́ kẹwàá ọ̀dà tó ní ìgbàlùfà ìdásímọ́jú ọ̀nà ìgbàlùfà ẹ̀rá kù ìlú fúláìtì ilẹ̀ ní on fifteenth ẹ̀wá sọ̀tò ní on tenth ìbára bá rí ìkọ̀ òkòló nǹkan ìyàwó ẹ̀dọ́ lọ kò tí tẹ̀wá fún ọ̀dà kò tí tẹ̀wá fún ìfàdà kò tí tẹ̀wá fún ìfàdà kò tí tẹ̀wá fún ìfàdà kò tí tẹ̀wá fún ìfàdà orí ọjọ́ ìṣòwákùnrin ìṣẹ́dà ní lókùnrin ní òun nínú àpẹẹrẹ ààdì lókò ẹ̀yà ìṣẹ́lú fúláàtì ní ẹ̀yà ìṣẹ́lú fúláàtì ní ìjẹnìkà dúkù ìṣòwákùnrin ìṣẹ́dà rẹ̀ ó di wa ọwọ́ ìta àwọn afáàṣẹ rúkà tó wà ń bẹ̀ ìyá ẹwà kó bá wọn ìgbẹ́ tàbí bá ìjẹ́ tí ó ń ṣe lóṣù àkẹ́rẹ́ ọ̀tọ̀yẹ̀ ní àwọn nígbà tí gbé ní days five days tàbí five days six days gbọ́dọ̀ jẹ̀bi mọ́ olùlọ oṣù kan olùlọ oṣù kìlì àyíbẹ̀ kọ́ ni eléyìí gbàláyé láti bá fún bẹ́ẹ̀ jẹ àgbèrè mọ́ ẹ̀ ó di ìṣeré àgbàláyé láti bẹ́ẹ̀ mo láti lè rúdà ẹ̀ sí ìfọ̀ àti kàyé ìgbà yìí mo láti lè rúdà ẹ̀ tẹ́ǹkì rúdà ẹ̀ ni ẹ máa fẹ́ àyíkú rúdà ẹ̀ fún wa kí ni pẹ̀lú ẹ̀dá kan ló dé ọkọ̀ òkú nígbà yẹ kúlẹ̀ títà báwo tèmi lọ sókè báwo tèmi lọ tuntun wáyé ó dẹ̀ wá ní àkàtàwá àkàmù islam báyìí mọ́ àkàmù islam máa wá ádùúwà mi àbí bẹ́ẹ̀ kọ́ ni ọwọ́ á sọ̀rọ̀ yẹn níbẹ̀ nínú fúkàwá àkàmù islam ó ní yíwa ó wà very very important àwọn ọ̀rọ̀ wà controversial báyìí ẹ máa mọ bíjẹ́ ti rí ó ní ẹgbẹ́ tó ti bèèrè lọ́wọ́ yẹn ta ó wà mú báyìí báyìí bí kò sọ̀rọ̀ akawa àtìmí kọ́ bí túwá ti fọ́túwá bàbá báyìí báyìí lùkọ́ ó di ọ̀rọ̀ báyìí jẹ̀ ní ìgbà wọn àfẹ́ àtọ́nà yóò dà fún lágbára kùtù wáyé ó di ọ̀rọ̀ fún àgbà ní ọ̀rẹ́ mọ̀ ó di ọ̀rọ̀ mọ̀ bá kó gbá bẹ́ẹ̀ lọ́ọ̀ yàrá fún bàbá òtò yìí ọlọ́run kó bá kẹ́ fún wọn lọ́ba ọlọ́run kó bá ta wọn lọ́ba àmọ́ ọlọ́gbé e kó bụ ní bá ń o nǹkan oṣù bọ́ ó ti yé wà Allahu ta'ala àlà ọlọ́bìnrin ò se oṣù ájá ìdí sára yẹn fún ara kó jẹ́ kó jẹ́ ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí díẹ̀ máa ti hajj ìlà àwọn kankan bí díẹ̀ máa ti ní múra báyìí pé díẹ̀ máa ti ní hajj ìlú ti mọ́ bí àwọn kan márùn àwọn kan márùn ń bẹ bí bẹ́ẹ̀ lọ díẹ̀ máa ti ní àsìkò hajj tí èyí ti múra nínú àwọn kan díẹ̀ máa ti ní hajj tí ti múra náà ni àlùkò fún àràfà ní múra ìyẹn dúró àràfà ìyẹn máa hajj ìyẹn máa dúró àràfà ó di tàbí mùsùlùmífà ìsúnímà mùsùlùmífà àyè tó ní mùsùlùmífà níbi èso múra ó di méjì dára ní ẹ̀mí ti bìbì náà ha múra wọ́n sọ ní rọ́míyú ìlàhàj ìkàkó ní hajj kùdíwà àyè tó kù ní múra wọ́n bí sóò kàkà ẹ̀mà ti ní hajj ẹ̀mà ti ní كل مسافر ايوه وان wa سوان اثنان حدثنا نعيم حدثنا حمام حدثنا عطاء قال حدثني صفوان بن يالا عن أمية ابن أمية يعني عن أبيه أن رجلا جاء النبي صلى الله عليه وسلم وهو في جيراننا أنا أقول قبل مثل النبي أن الصلاة والسلام جيرانا وعليه جدة وعليه أثر الخلوق خلوق أراكم يا أول جبة وأصدقوا أرى أرى الكمرة إخوان تعريف يمكن لاري فواتوا عليه ترى فواتوا عليه ترى كلا تقول أو قال صفراء بنتوا عليه صفراء فقال سيدوا أمرني أن أفعل في أمرتي ربنا أنبي أراكم أنبي لكم يشاء يشاء الله بعد ìfẹ́ sí múra ìgbàlẹ̀kìntì ìfẹ́ sí múra ẹni tí kú kàfẹ́ lọ yìí ilẹ̀ kàlẹ̀kìntì ẹ̀yẹ́ ti sàmúrò ní àná afẹ́lùfẹ́ òmùrọ́tì kọmọlẹ̀kìntì ní òmùrà mi ó di èyí ẹ̀nàdàlá lọ́wọ́ alàmìlì sílẹ̀m tọ́lá bẹ̀fẹ́ òbí mi ṣẹlẹ̀ sílẹ̀m ọ̀rọ̀ wa kọ́wà ìkàlẹ̀ fún wà fàtọ̀ bùrà wà bọ́ sínú àtọ̀bí pẹ́ntì أني قد رأيت النبي صلى الله عليه وسلم نزل عليه واي أفلا وطبع دي سوا يعني أمية يا يعلى بن أمية من أومي يا النبي صلى الله عليه وسلم بفاية ما تقرأ صلى الله عليه وسلم بفاية ما تقرأ قال عمر عمر بقي تعال عمر بقي الحمد قال قال أن تنظر إلى النبي صلى الله عليه وسلم أن تنزل عليه وهي يتوى يوزق رسيب قلت نعم بين بين رفع طرف الثوب واتي أبيك حصين واتي أبيك أتتعلي في براو حضرت إليه وقد أكيد àwọn tí mo kọ́ alákọ̀ gà sí ètò ìgbà tó ní mo wá rí sí ṣe ń gbé sí gbà ìyá ẹ̀ pé ìṣọ̀kan sílẹ̀ tó wù ú lórí lámà súra àná nígbà tí nǹkan ìwà lọ tó wọn fún dájú gbogbo ara rẹ̀ kọ̀ọ̀tà tí ó sì wàhálà náà jùlọ àgùkálà wọ́n gbé àyìnlá sáà ìlú àmì ọmọra àǹtàlùmí ọmọ aláìkàkùn ló ń ṣe ẹ̀kọ́lá àǹkà dùgbà بوال كيمبو ويكو وكذا أثر خلوق أنت لين كو قول تفرد ولا عليك حقوق كوار وأنت الكفر لين ما مي سكفر عليك حقوق قصنا في أمرتك وعسل يمر عليك ما قصنا في حجك انت ما تبي حجك بدون ما تبي حجنا نكون هذه المرأة هذيك عوان كان بيباني تقوي تعريبها كوني àwọn mẹ́ka gbogbo tó bá ti ń gbà hajj tawaafu ni o ṣááyò ni o ìjára mi ni o tó ti wallahu ta'ala a'lam ọlọ́mọdé àkọ́rọ̀ yìí wọ́n wọ́n àkọ́rọ̀ àmì kìrìm àwọn ẹ̀láyà kárí wáyà bí. قال إمام البخاري رحمه الله إمام بوتان وانت أنا سمعنا كبير حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك بن حكام عن بن أروى عن أبي قال قال قال خطب عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم وعنا يومئذ حديث السن ثم هذا أروى قول مبارك عبد الله بن زبير أني mo مما fún عائشة رضي الله عنها radiyallahu anha محمد صلى الله عليه وسلم أنا يومين من بلاد مبتري بري أبيت سني ما يكرني ما يكرني ورأيت قول النبي صلى الله عليه وسلم لما واتينا عائشة شكوري قال صبايكي إن الصفا إلى الصفا والمروة المروة بشعائر الله إنما ما يوولون من حج البيت وقبعتي حج اليلوان

قلت لك بعض بعض وافق يقول لا هي فعفقل عليه يقول كلا من يراه كلا كلا لو كان كما تقول كان ولا حد جناح عليه أن لا يتوفى بهما كله تبيني آية أنا كلي كنت كما تعرفون ذلك أبي لما هذه الآية في أنصار أما آية كثيرة وعلى مدينة كانوا يحلون بالمناد أما في حاج هو سيفو مناد موسى وني موسى الأربعة يعني الأوزة يعني المناد يعني كني اللاتع المناد خذوا خذوا كانت معاطمة الخطوة الخطوة بين عينونات واني أبي ذر الكدين وكانوا يتحذرون أن يتعفوا الدين في قوله ما قبل دور في كل كتاب ساعدون وبما شيء طبعا سؤال مروان فلما جاء الإسلام في إسلام وادي فعلوا رسول الله صلى الله عليه وسلم قال عن ذلك قالوا لك ما في الله سبحانه وتعالى ما ناتي kóòní ọlọ́lọ́wọ́ tààrà gbẹ́rà ọ̀ àwọn olùfà wọn kọ́ bí kò lùfẹ́ nígbà tó sá wà mọ́rùwà ta nígbà tó sá mọ́rùwà ní ṣáà ilẹ̀ àwọn ẹ̀yọ̀ ọwọ́ ọlọ́run kéèké àyẹ̀wò ọmọ láti lọ bí àwọn òfààní محد البيت ما تعد لو تعمر عبد الله فلا بناء عليه ان يتوفى بهما ويكون توافى عليهما مشاعر زاد عثمان السفيان ابو معاويه عن هشام ثم تم الله حج امرئ ولا امرته ولا بس يعتقد أم عاد لكن أمرار ولا امرته ولا يصف بين السفر والمرعى بعد كان وشيت خبر أم بعد مروة هو ما يأكل في داوينه ما ترى إسلام آه أكيد سيكون والله تعالى عالم شكرا لك أبي láti mú lágbàtí báyìí láyé dọ́n nígbà pé pat marwa iṣẹ́ àfihàn wọ́n ní arákùnrin kan arákùnrin kan wọ́n ti jìnà láàrin sí pat marwa wọ́n wá bínú tí wọ́n lọ́wọ́ tó wọ́n di èrè wọ́n á gbé èrè dọ́kùnrin sí sàfá wọ́n gbé èrè dọ́kùnrin sí marwa tó bá lọ ọmọ àbọ̀ ọ̀ra wọn àwọn ẹni wọ́n ti dìnnà tó lọ bí lùdí tó bá ń ṣe àwọ̀ pọ̀ tó bàbí Islam nínú gbèrè owó dànù àwọn òkú táì àwọn ọmọdé wọn pé eré táwọn yẹn máa bọ́ bó láyé nígbà yẹn àwọn òní ti tọ̀pọ̀tọ̀ àti mọ́rọ̀ wa wọn ara o ilé ìgbìmọ̀ wa hájà ló ṣe sínú ọlọ́rọ̀ wa ní ọdún wa aláàkó sí ìgbà yẹn ẹlẹ́ẹ̀kejì ìsìnkú gbà káwọn tó àwọn mẹ́fẹ́ àwọn mẹ́fẹ́ pò ní ju ètò yẹn ó di wa wọláwù tààlà àlà ẹni tó máa sọ̀rọ̀ yìí wa. pẹ̀lú wípé apá òfin ní sàlàyé pé obìnrin tó bá wà nínú ẹ̀jẹ̀ bímọ jáde tí ó parí ṣe hajj pé ó lè fi ẹ̀jẹ̀ bímọ yẹn ṣe ìdáwà ìgbàdà ẹ̀jẹ̀ bímọ tóbìnrin bá ń ṣe kó lè fi kírun náà pé láàrin ọjọ́ forty days tó fi kò ní ìlú. ìwà ọjọ́ ìjọba before forty two months kírun. ó ti bá bí máa ṣé ẹ ẹ̀jẹ̀ ní france ń pè inú wàtí ìjọba ń jáde kò lè kírun kí ni àìdọ̀ náà ni. àbúkọ́ láì pé wọ́n pẹ̀ sí flight rẹ̀ kó ìdè tó dúkà ló pé eré àrà àti àpá ìlú wálẹ̀ sọ pé ìtòkùnlá ìkàtò ẹ̀kọ́ ara ọlọ́mọ agbára ẹ̀ láti túbi ara rẹ̀ kọ́ náà lọ gbogbo tó ń jẹ́ àti yọ wẹ̀ bá gbogbo táwọn obìnrin máa ló sẹ́jọ̀ bí máa fi dà nítorí ó bí wà pọ̀lá òtàlà ìgbésẹ̀ àjọsìn ìtìtìròyìn àwọn obìnrin ẹlòlò àwọn tó ń bẹ̀ kan sílẹ̀ ó jà kíákíá olórí wọn ni máa ní ní tẹ́lẹ̀ fẹ́ ní wọn máa ń kàrà náà. wọ́n bẹ mi tí obìnrin tó tilẹ̀ ṣe wá wà ń bílẹ̀ jù sí láti ara tí èmi di pé yóò wọ pílẹ̀ tó bẹ́ẹ̀ wọn ó ṣe ṣe. jẹjẹrẹ ti ara láàrin riyad nípa one thousand eight hundred kilo láàrin riyad nípa one thousand eight hundred kilo láàrin riyad nípa one thousand eight hundred kilo lórí wa òyìnbó ẹ̀ lẹ́yìn náà sọ̀rọ̀ fọ́ọ̀dù wa nù ọ̀sọ̀ ara mi olórí ìtùkú ara mi lè bọ̀tì ìlú kò tẹ̀ ṣùgbọ́ra mi níwọ̀n ní àti òní kò sí kò sí lè ṣòro gbogbo báwò ìlú ìtùkú ara ìtẹ̀ àjì ojú tó wà náà ajá àjì mi. ìlú àwọn ọmọ ẹgbẹ́ wà ní bákà ìjìnà fáwọn ẹbí jíjà fáwọn ilé òun ìṣípéré lè pàrọ̀ àti ìṣe. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. يعني هرسي ونزل آه، محرم بني بني الله تعالى اعلم نعم صلى الله على النبي الكريم وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته